ọlọ́nkọ́ wa sẹ́lẹ̀sà rẹ̀ wọ́n á pè ìgbìyànjú nípa pé ìkọ́wọn àdúrà tó bá súnà mọ̀ àtàwọn tẹ̀síbíì tí wọ́n ń sọ lákọ̀ọ̀kan ó ń tẹ̀lé fún wa nípa ìjọba ìṣeré àmójọ ẹ̀ká máa ṣe ìṣòro ẹ̀ká máa ṣe wọ́n bí ènìyàn fún àṣàlàyé fún wa lọ́wọ́ à ń bẹ̀rẹ̀ wọn ọba kọ́lọ́dún kó yé wa jùmọ́ ní sàlàyé ẹ̀ lọ́lọ́ba ó di yé wa wọ́n jẹ́ máa tuntun mọ́ fún wa pé bá ń ṣe ń pàwọ́ yìí nìkan kọ́ nìkan kámú olù káàtì máa tọ́fẹ́ lómi náà kámú olù káàtì máa tọ́fẹ́ lómi náà kí wá ní ká sọ dídá kọ́ ní kíkẹ́ kọ́gbà tí yóò lọ ọwà lọ́wọ́ lọ́ọ̀bà ìsọ́yìn ti wà tó lọ́ máa ń kọ́gbà fine and good ó di wa ọlọ́mọta àfẹ́rẹ́ yìí wà ju bá sálàyé lọ ọlá Qur'an al ولا لا إله إلا الله على إتبان تسمعوني على إنك تسبيه سبحان الله بسمائل التسبيه في السنة àti ìsìlẹ̀ ìka ni a ti lè láà gbogbo ẹ̀dẹ́ ní ẹni sàfihàn fọ́nà ọba ti gbọ́ bí àwọn òkè ńláńlá ní sàfihàn fọ́nà ọba àwọn ẹranko ní sàfihàn fọ́nà ọba tó wọ́n sára fún wa pé ẹ̀sùn ìwọ̀n yìí kí ní pàǹkà ṣe àwọn aláàgbọ́ yé àmá mi ọlọ́run ti búkàwé yẹn náà gbọ́ wọ́n náà عن عبد الله بن مسعود رضي الله عنه قال هذه قالوا امام بخاري انه صحيح وري وعن عبد الله بن مسعود رضي الله عنه لو كنا نعد الآيات البركة أو من لن بس لأما وقال بركة أما كاكون البركة وأنت تعدون آه تخويفا أما ما كاكو يكوي آه ديروباني أبدا كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر الكعبة يقول الكعبة وروى روى تبراني في موجب العوسد إمام تبراني بأنه سيئة لكن على موجب العوسد وأبو نعيم في دلائل النبوة أسافة أبو نعيم إنه تقاسي النبي الله بن سلم أنا عبد الذر أبي ذر رضي الله عنه إحنا أبي ذر رضي الله قال إني لشائد عند رسول الله صلى الله عليه وسلم على القتل ni wàláhì láàmì ẹ̀ láàmì kọ́sọ̀mù ó ní wàláhì mo wà ní dùkó pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run sílẹ̀ ní halka ìjókòó ní halka ní ìjókòó sáájú kò ní halka ní ìjókòó báyìí ìmọ̀ akẹ́kọ̀ọ́ pè ní halka jẹ́mọ̀ ẹ̀ ní hilka ó di wa àbí tahalluk ó di wa ní wàláhì mo wà ní halka báyìí ìjókòó báyìí pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam وفي يدي أسرع هو أمك كوير له فسبح في يده أنا كوير وانست سبحان الله لو النبي صلى الله عليه وسلم وفينا أبو بكر كنا أبو بكر وان قلنا وعمر أتي عمر وعثمان أتي عثمان وعلي أتي علي فسمع تسبيح تسبيهن من في خلقه gbogbo àwọn tó wà ní alka iná gbọ́ tẹ̀sí àwọn ìsọ̀rọ̀ ọmọ òkúwẹ́ rẹ̀ yìí tí wọ́n fẹ́ ọ̀nà nàbí ìsẹ́lẹ̀m ilẹ̀ abubakar bá kún wọn fún abubakar bá kún òkúwẹ́ rẹ̀ fún abubakar sallallahu alaihi wasallam ìsàbáhánà máa abubakar àwọn òkúwẹ́ tó ti tẹ̀sí lọ́wọ́ sínú abubakar sẹ́mi àtẹ̀sí àhúnà mọ́nsìn halka gbogbo ẹgbẹ́ wọn ní halka yìí náà ثم دفعهن النبي صلى الله عليه وسلم دفعهن الى لا يبدا فلا دفع صلى الله عليه ذلك دفعهن بيدي وتسبب في الاور ثم دفع النبي صلى الله عليه وسلم الى عمر كان في يده فقال فقلنا عمر قلت في وهو عمر بن الخطاب رضي الله عنه سميت إحداهن من في حلقه وما نعندك حلقة مبوغة تسبيحه ثم دفعهن النبي صلى الله عليه وسلم إلى عثمان علينا النبي تقبع ونبي تواقف بسنا عثمان تبع في يده تسبيل وسنا عثمان ثم دفعهن إلينا إلينا الله بفعنا عبد الله يعوى بفعلنا فلم يسبحنا ما أهل منا وتسبحنا لو وما ولا شك أن تشبيه الحصى صدار وطعام آدم من أبلغ من تشبيه الجبال قصي من جن به إيه تشبيه فقام وكتوير وهي أبي أونج تبين جي أولي يعني لأنه جمع إذا اللي أكبر جو تشبيه وإسلا الله له ولهذا فإن المعجزة النبي للنبي صلى الله عليه وسلم في أبلغ من معجزة للنبي láì dáhùn ìtẹ̀sílé ìdìbáàl máa ilé fi ra pé ìṣẹ́ tẹ̀sílé àwọn òkúta tó wà níbi ìsìnkẹ́lẹ́ mọ̀jíza rẹ̀ jẹ́yànú rẹ̀ ní agbára ju ìjẹ́yànú ìṣẹ́ tẹ̀sílé àwọn òkúta lọ́wà níbi dáhùn ọwọ́ bí wà ìṣúgbà ní kan ní bá ìdájọ́ kan ní ọjọ́ ọba wọ́n á mú comparative wá nípa àwọn nẹ́bí ọlọ́run bàbá yìí nípa nẹ́bí nẹ́bí wa Muhammad tẹ́lẹ̀ àti àwọn nẹ́bí ọlọ́run bàbá mi nípa kan wọn ara kò yẹ kí n sílẹ̀ yẹn kò yẹ kí n compare àwọn nẹ́bí ah, ọlọ́run jura wọn lọ ọlọ́run bá gan subhanahu wa ta'ala nínú ọlọ́run nẹ́bí ọlọ́run jura wọn lọ ọlọ́run bá gan sọ àwọn nẹ́bí ọlọ́run bá dáná bá dọ̀ ọmọ àlàbà lẹ́yìn náà àfikà níbi kàní lẹ́bùkù bẹ́ẹ̀ là ń sọ pé àníbi sílẹ̀ ọ̀gá lọ́jẹ́ fún wọn kò ń gántọ́ kí wọ́n fún mi ní nǹkan òfà nàbí ọlọ́run bára kan níbi ní ọlọ́run fún mi ní nǹkan márùn òfà nàbí ọlọ́run kan síwájú mi àyè bẹ́ẹ̀ kọ́ ni ó ní gbogbo àníbi ọlọ́run bá ọlọ́run máa rán wa sí ìran kan ni pẹ̀lú ọ̀rọ̀ gbáyé gbogbo ẹjọ́ pọ́nránṣẹ́ ó díwà lẹ́yìn náà lọ sí tó bí rọ́ọ̀bá sí ti ṣe ha gẹ́gẹ́ báyìí pé àwọn ọ̀tá gbogbo wà bá mi dèdè ìrìn àjò oṣù kan pàdédọ̀ wọn àyà wọn ti máa já wọn ti máa dẹ́rùbà wọn haibà ẹlẹ́ẹ̀kẹta wọ́n ti gẹ̀nímà ní haram fáwọn tó síwájú wa ọlọ́run ti gẹ̀nímà ní halal fi mi ó di ọdí mẹ́ta báyà bí ẹlẹ́ẹ̀kẹrin wọ òun títí ṣẹfàtò ọdúnmá ìrìn náà fún ṣẹfàtò ọdúnmá ṣẹfà ńlá ni ń yọ kí ẹkùn lẹ́sọ̀rọ̀ yóò máa yẹkó mú róhù ọlmọ̀lá ikẹtù ṣẹfà láì tẹkẹlẹmù ilà mẹ́ni adúnlá ọ̀rọ̀mánu ọ̀fàlà sọ̀wábà ó di wa ẹnìkan tó ọjọ́ bìnrin kìbàtọ̀ ọjọ́ náà ṣẹfàtò ọdúnmá ẹlẹ́ẹ̀karùn wọ́n ṣẹlẹ̀ ní mọ́síláṣí àti ní ìfún mi ó di wa tó lè látọ́ àmú wọn gbà yí pé ó mìíràn pé ìsìtẹ̀sì bí àwọn òkúta wẹ̀rẹ̀ lọ́wọ́ ní ìṣẹ̀lẹ̀ ó ju ìsìtẹ̀sì bí àwọn òkè ńlá ńlá pẹ̀lú àdẹ́bí dáwọ́dù àdẹ́bí àdẹ́bí dáwọ́dù ẹ̀kọ́ ni ó yẹ ọjọ́ àwọn wọn gba òun yẹn gbóngbó ni ó di wa Allahu ta'ala alam qala al-Hafiz ibn أخاها حافظ بن كثير أما تسميع التاير مع داود عليه الصلاة والسلام تاريك أوهي كما بس نبي داود سيكس أخما فنوما وتسبيح الجبال سم أعجب من ذلك إسي أخما وكلا لاي أسمى جو إسي أوهي له خذيوا قد في ذلك في الحديث أن العصا تبع في كفنه àti kàgbégbé àwọn ọ̀pọ̀ wẹ́rẹ́ wọ́n sì àfihàn wà níbi sọ̀rọ̀ sọ́lẹ̀m ara ibn hamid abdulmọ̀ ma'aba hadith ma'aruf hadisi yìí ọjọ́jọ́ sáàmà mashhur rọ́dẹ̀ fọ́pùlà àkàrà hijarun asijarun àwọn òkúta àwọn igi àwọn madar àwọn aguluntu تسلم عليه صلى الله عليه وسلم وما سلم صلى الله عليه وسلم في صحيح بخاري رحمه الله إنه صحيح بهاري عن ابن مسعود رضي الله عنه قال ورث الإمام مؤتد عبد الله بن مسعود إيه؟ كنا كان كنا نسمع تثبيت طعام وهو يقال يعني في يد النبي صلى الله عليه وسلم وعما الله تسبيه عما أنجي هذه الجلبات هذه ما قلت أنجي النبي صلى الله عليه وسلم وكلم عذراء الشاة المصمومة àlọ́mọ̀ bímọ fi yìí mi sọ̀mù bẹ́ẹ̀ ni ìtẹ̀rẹ̀rẹ̀ tí wọ́n fi pọ́ìlì sí sọ́mùsẹ́lẹ̀m ó fẹ́ sọ́mùsẹ́lẹ̀m àwọn yahood wọ́n fi pọ́ìlì sí níwẹ̀ ti kẹrẹ̀ wọ́n gbọ́dọ̀ bí láìkẹ́ ẹ̀rẹ̀ wọ́n á sẹ́lẹ̀ lù wọ́n fi pọ́ìlì sí àlọ́mọ̀ bí ẹ̀tẹ̀ ẹ̀rẹ̀ fẹ́ jẹ báyìí ọlọ́sìn ìtẹ̀rẹ̀ fa ó sì sọ̀rọ̀ ẹ̀rẹ̀ tó أودي وا أودي كويزمي كلمة أزراء الشات يعني تيما أصول فلد السلم مسمومة أودي في كويزي وعلمه بما فيه من سلم أنا أقول لك بسي وعلم بجميو بجميو أدي وشهادة لبنبوة حيوانات الإنسية والواسية يعني بسك أولا عليه àwọn bí ajá àwọn bí mẹ́ẹ̀nú lé kankan wọ́n ń jẹ́rì sí jẹ́rì tó lọ́bàtà onye ẹranú gbóná àwọn ẹranú gbóná ń jẹ́rì sí ó onye yé onye pé onye náà onye onye oyin oyin oyin onye ọ̀ṣáàdà onye wọ́tí jẹ́rì sí onye onye onye onye onye onye onye onye ìfipá onye wà onye onye onye ìyá rẹ̀ àlébi kó yá lọ́jọ́ kan máa rí arákùnrin kan náà wọn sàábà tó sùn ó wá sún ìgalẹ̀ mọ́lẹ̀ ìgalà ó sùn mọ́lẹ̀ arákùnrin ti sùn tẹ̀ ó sùn gàlà ẹ̀mọ́ igi tí sùn lábẹ́ rẹ̀ ìgalà ẹ̀mọ́ sálámù sálámù sílẹ̀ asalaamu alaykum ya rasulallah sani wa alaykum salaam ìgbà ìwọ̀n àlébi ti sùn mí lẹ̀ mo wá jẹun ni àwọn ọmọ mi wà mí òkè mo wá jẹun pé ìbára rí ọ̀yàn fáwọn ọmọ mi ni ni arákùnrin yìí ló bá mú mi nígbà tí ni àwọn ọmọ mi bí ọmọ pa wọn nígbà tí sọ́ọ̀sì àti òun padà ọ̀pọ̀dà wa wọn kọ̀dà àwọn ẹni tó sì kúrọ̀ bí wàá tulẹ̀ àti ìbí ẹran ẹ bá lọ ọpẹ́ o ìwà padà rí nígbà tó máa àbúkẹ́ ni ẹlẹ́ran kò sì sùn ní ẹ̀kọ́ mọ́ta tí ó tẹ̀lẹ̀ àti arákùnrin nígbà tó mú ẹran yẹn kò sùn mí ni a ní ẹran pé á ah, ànábì ló mú ẹran yẹn ó jí òun tẹ̀lẹ̀ mọ̀ mẹ́ta tẹ̀lẹ̀ ó kà mọ́ ẹran níbi àníyàn rẹ̀ ọmọ ìfẹ́ mi tẹ̀lẹ̀ ó ní a, ah, ẹran ọ̀rẹ́ wa yìí ni ìhàkọ́rù ànábì ah, ó kọ́ bí òbí tó ń bá ti ṣe àbí wa ẹ̀rẹ̀ wọn kàrún gbùrù màdínà la ilaha illallah muhammadu rasulu ọdún alábìgbè wọn tó fi wọn gbé ẹ̀kọ́ra lánàá àṣìfá ó ti yẹ wa àṣìfá mọ́ra bọ́kà fún mi mẹ́ta fún wa wọ́n wá kó ọ̀rọ̀ ìfọ̀rọ̀jì mọ́ra bọ́kà fún mi bí máa wa gbogbo wọn jẹ́rìí sí nìbú wa Ànábì sallallahu alaihi wasallam ó di ọkọ̀ bá jàrá ọdún àfọ̀rọ̀ yìí wa naam الجمادات ايضا كما تقدم في بسط ذلك كله كما نقضي لهم الجمادات نول بنتين gbogbo wọn sì kò mọ́ fọ́lọ́wọ́ bá fọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ láàrín sọ gbogbo wọn bá dá ọlá ṣàkà kò sí méjì bẹ́ẹ̀ أن صدور التسبيه من العصا ما تكذبيع وكتاويري ثم تقوي كسيو به التي لا تواجيف فيها كسي كل به أعجب من صدور ذلك من الجبال لما فيها من الجواف تداويف والحقول حقوف ó ní èmà ju àwọn àtẹ̀sí àwọn òkè tó ní òun nígbà láwọn akéèbù nú فإنها وما شاكلها يبدو سدى الأصوات العالية غالبا كما قال عبد الله بن زبير رضي الله عنه gbé àwọn òkèlá ńlá ọmọ ti hẹ́kù ọmọ dáhùn àwọn tó dáhùn ọmọ dáhùn padà báwọn omi tí lágbára agbẹ̀mọ́ wá lọ sílùú wọn àwọn púlọ̀ ńláńlá la ilaha illallah wọ́n ń kọ́lé yẹn lọ́wọ́ ni mo ti kẹ́rẹ́ ìjọ yẹn ọgbọ́n yẹn bá débẹ̀ yẹn lọ sílé nílé yẹn la ilaha illallah ẹ bá sọ̀rọ̀ nu yàrá yẹn ẹ máa gbóhùn yín bẹ̀ wọ́n sọ̀rọ̀ nu yàrá yẹn nu yàrá yẹn wà o tí wọ́n ti kàwé lẹ̀ kò sí ọ̀bọ̀rọ̀ mi yẹn yẹn ẹ bá sọ̀rọ̀ yín bẹ̀ yẹn bẹ́ẹ̀ tó ń bá yín sọ̀rọ̀ ohun tí náà ni ihe kò bá yẹn ó ti yé wa bẹ́ẹ̀ làwọn òkè ńlá ti máa ẹ kọ̀rọ̀ àwọn ànábì ọlọ́ba kọjú ànábì dáwọ̀ àyíṣẹ́ tó sẹ́ra ó di fẹ̀yìn náà àwọn máa ṣàkálà àtẹ̀rọ̀ dúdú sọ́jẹ̀lẹ̀ sọ́ọ̀tì máa dá ohun tó wà lọ́sọ́dọ̀ rẹ̀ إذا خطب وهو أمير المدينة بالحرم tí bá ṣe kúrúbà ní haram al-sharif nípa tí bá ń ṣe kúrúbà ní madina ó ní amiru madina ní harami al-sharif ìjà wọ́bà oljibal abúkọ bẹ́ẹ̀ṣ àwọn òkú abúkọ yóò máa dáhùn yẹn padà tí wọ́n sọ̀rọ̀ báyìí ohun yóò máa dá lóhùn ṣe bọ̀zọ̀rúwò àti dáhùn yẹn padà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ولكن من غير التسبيح بيوزي كل التسبيح وزي فإن ذلك من معجزات داود عليه الصلاة والسلام ليه وانو الشيء يعني نبي داود ما هذا كان تسبيح عصى في رسول الرسول صلى الله عليه وسلم وأبي بكر وعمر وعثمان أعجب يقول لي فما تسبيح هو سيدنا هو النبي صلى الله عليه وسلم أبو بكر أتي عمر أتي عثمان sẹ́ni màjú tó yẹ lọ nta kalamuhu rahimahullah ọ̀rọ̀ àfọ́bù báyìí lọ ọ̀nà kó bá kẹ́ الشاهد من ذلك كله هو أن هذه كانعات تسبي الله تسبيعا حقيقة حقيقة wọ́n ni pé gbogbo àwọn ìdáwọn yìí tó dá tí wọ́n bẹ̀rẹ̀ wọ́n ń sàbàbí fún ọba ní ti ṣe àfọ̀mọ́ ti pàápàá òdodo láì fọ́ òhun náà àwọn èèyàn gbọ́ yé ولا يسمعونه وإذا يقبوا وإذا يقبوا قد يشاء الله مضولوا به فيسمه بعض ذلك من يشاء من عباده إن كانت بعض يقبلنا ويروه كما في نصوص المتقدمة هذه كما كما سبق بعض ولا ريب كما جنبه أن في عادي آدم عبرة يقول عنه أن كان كما هي وعجلوا عزة أدواز الله للناس سوية تدبروا تدبروا في حال عاب الجبال يقعوا يتسعوا وكوئي هي هجارة وكتدني صلبة تدبتا صغور عكتاني ما تدبني كيف أنها تصبح بحمد ربها تصبح بحمد ربها تنسي أقمات تكون وبارك فاحشى له إذن قال ربنا اسجدوا دون سجود تشفق تدنفو ويحبكم من خشيتكم من الانسان على عارف كلامه كوي قال ربنا وكيف أنها خافت من ربها إذن قال له باري وفاترها أن تسمع باري وخالك أن تبقى على شدتها المسلم لما لما تقول وإذا من خلقها من الأمانة ما أمانة إذ أرد الله عليها ثم أمجي أمانة فهمك ويقول أمبرو وأشفكت من حملها أمبرو أتبي أمانة هو أجين سوا قبل قال ابن قيم رحمه الله قال ابن قيم ذلك يتحدث عن هذا الباب عظيم يقرأ الباب ولا سبحان الله فسبحان من اتخذ برحمته من يشاء من الجبال والرجال سبحان من اتخذ من يفون ما تقول ثلاثة برحمته فلو عنوه من شاء أن تفع من الجبال من وكي والرجال من وكي هذا وإن ألا تعلم أن لها موعدا وما يكون عواني عديوك يقول لها تعود فينا عواني عزيزي ما أن يعديوك yawman tansifu fi asa tí ó fọ̀ká tó kẹ́ yóò fọ̀ká fọ̀ká da síru ka ihinin ìhàmìyà tí ó dàbí ẹgbọ̀n òwú pàtàkì ọlọ́wọ́ bá tó tóbi jùlọ ọdúnmọ̀hì àti tíbi ọlọ́wọ́ bá wọ́n yẹ mustafaka min haúlù zalik mọ́ ìdá ń páyà àdéhùn dánà mùntazira lọ́wọ́ tí ó ti فهذا حال الجبال ìtẹ́tí òkèníyò oyè ìjára òkúta dẹni ọgbà tí ò ní òkánú báàbí rọ́kàtùhà ọgbó ti rọ̀ ti rọ̀ kọ́lọ́wọ́ba ṣíyàtùhà tààlọ́wọ́ba dàkùdàkàhà àti fífíkà rẹ̀ nìjìláàlẹ̀ rọ̀bíà ọgbọ́tì ìtìbí ọlọ́wọ́ba rẹ̀ àti fífẹ́ قد أخبر أنها فاترها ولو بقدا إنه يفوان قاري وباري تفدي أنه لو نزل أنزل عليه الكلام سيقول لي لا سو قرآن لا قرآن دان بوي دان سوكين بات بوني خشيت وفتر أرض بابا يا لوبا قد فلان من خشية الله يا لوبا يا عجبا أفعل أمس موت ọmọ sì mọ́ o min mọ́bọ̀gà ẹran bá sí òkè páyà àtàkùn páyà ọmọ ẹran bá sí tọ́tọ́ ọlọ́mọ ènìyàn kọ̀ páyà ẹran bá sí lẹ́hàn ẹran àkùsà tó dínú ju gíní ìnà ààbẹ̀ ìdìbà rẹ̀ ìgbàwọn òkè lọ ẹjí bọ́rọ̀ náà bá sí ọ̀lápàá rẹ̀ ọkàn rẹ̀ ń gbọ́ àwọn àyà ọlọ́pàá tútàlá tí wọ́n ń kọ́ ní ara yẹn ذكر رب فضل زي ما جمع بعد فلا تبنوا للقليل يروح لهم الله سبحانه وتعالى لا تخشى ولا تنيب بقيع بس يبقى كده الله بعد سبحانه وتعالى لفت عن دم عن بوليتيشن وين تون قاية تون لا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس كانوا هو بحال كما بين كما سمعوا يجي bá lọ ìgbésìs àbí ìgbésìs nípa exam sáwọn ẹni tó lọ tó bá tí ìkàwé gẹ́gẹ́ ní ìkàwé níbi tó gbé bá tí àti ìtẹ̀ tó kùmí sínú ẹ̀ tó mọ̀ jẹ́ swíìtì tó mọ̀ jẹ́ obì tó mọ̀ mọ̀ orí bíbí pẹ́ẹ́sìkìm tó mọ̀ fẹ́ ìdáhùn gbọ́ àbí ẹ̀kọ́ ni kò fẹ́ fẹ́ẹ̀lì kúti àwọn tí wọ́n ń hu àwọn ọ̀gbọ̀n fẹ́ẹ̀lì kí a máa bẹ̀rẹ̀ fẹ́ẹ̀lì àtijọ́ yẹn fẹ́ẹ̀lì àti tó gbàdúrà lónìí eré àti poli poli eré àti yẹsì ah, ẹni kọlẹkọsẹ ìwáyà ni ìdí òlì àbí wádi wádi yí wọn bẹ o ẹni kọlẹkọsẹ ìwáyà ni àbí kílọ ìdàgbọ sílẹ̀ ìlẹ dàgbọ sílẹ̀ ìdí mi balẹ̀ mọ sọ àwọn òdi àwọn òdi ẹ òdi yẹ yí àmọ́ fẹẹrẹ àjọ mọ ẹrẹkẹ àmà kò sí ibi títí ba kò sí ibi títí ba o ti fẹẹrẹ ni o ti fẹẹrẹ ni báwọn èèyàn kíyà wọn sì tààyè kàyẹ̀nà ìkówó jẹ gangan yẹn fàájìmọ̀ tún níye ẹwọ àwọn tó mọ́ kó ní rìbárìbí náírà ní wọ́n ní ten million lọ́nà ọgbà wọ́n ní ẹ̀rẹ́ àwọn sọmọ́ wọ́n ní wọ́n sọ ní one million lọ́nà ọ̀fẹ́ wọ́n ní ẹ̀ẹ́sìrẹ́ wọ́n ní wọ́n gbé yà àtàmà tó gbọ́ lọ́ọ̀bà kó sàrẹ̀ lọ́kọ̀ọ́ an tọrọ lọ́wọ́ lọ́wọ́ bá ń bẹ lọ́wọ́ bá jẹ́lá kòdìrátùhù àti ọba rẹ̀ ga ìbáraká sínú ọba tó kó ọba ògbó nínú orúkọ rẹ̀ àyà àyà kòrò bá na imani kó yí ẹ̀mí wa pẹ̀lú imani kó sọ ẹ̀mí wa dàlàyé pẹ̀lú imani ayọ̀ amára ha bí zikir karim al-rahman kó sọ kó máa tẹ̀mí pẹ̀lú ìrántí ọlọ́wọ́ ọba lọ́bọ̀lọ́rọ̀ kúrò dáàbò bò wá kó o lè ṣe ìtọ́lẹ̀ ní ẹ̀kọ́ iná owó ní yorùbáàlì ọlọ́run lábàá ti bẹ́ẹ̀ wọ̀kọ̀dé rọ àlẹ́ ó dẹ̀ ní agbára láti lórí eléyìí wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu ọjọ́ jíjí wa gbé ìsàlàyé rẹ̀ lọ wọ́n ti kárì múlò lẹ́yìn ìgbà múlò tán kárí pé àti ìsọ́mọ̀ ẹ̀lú ó di wa very very important kọlọmọdé àrọ kan wọn lọ́ọ̀bà kó sànú wọn lọ́ọ̀bà الله القرآن الكريم نعم وعليكم السلام بالله صلى الله عليه وسلم Ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba sẹ́dínà abdullahi bin masoud lè mọ́ ìfún wa lọ́pàá ní tiẹ̀ wa ìrọ̀wá oman bí ẹ̀ka máa wù ní ẹ̀ ó di bá wo tẹ́ẹ̀kì àdìsí ẹ̀wọ̀ ìsinà dẹ̀ ó wà ní ìsinà tó fẹsẹ̀ nílẹ̀ ẹ̀rọ pẹ̀lú àwọn kúrò ní concept imam taburani rahimahullah àdìsí tó dáa ni ó di ẹ̀yìn náà ó di ẹ̀yìn àdìsí tó fẹsẹ̀ nílẹ̀ ni ẹ̀rọ àdìsí tó fẹsẹ̀ nílẹ̀ ni ẹ̀yìn rí sẹ́yà dì mẹ́ẹ̀ ẹ̀rẹ́ ó tún sọ kéjì tó wà fún yín ẹ̀kùn lè wò ó di rí ọmọ pé nǹkan méjìlá máa wò mí hadith always ẹ wò mọ́tún hadith ni ẹ ti wá wo àwọn ọlọ́gbà wa ṣẹ́gbẹ́ àwọn ará Sham wọn gbà wá nìyí fún àwọn ará Sham lágbà nìyí lágbà pé wọ́n bí mi sí náà rí àmọ́ ẹgbà wa abúlé bìfárì rahimahullah ọmọ pé wọ́n fọ̀ wọn náà wọ́n fọ̀ wọn náà òfin ìdí wọn náà wà sí náà àbúgbàtí ó ti ta gbogbo amẹ́rẹ̀ ọ̀gbà tó ń lọ pé ó fún wọn ó lọ fẹ́yìn fẹ́yìn fẹ́yìn ọ̀gbà tó wà lọ́wọ́ káwọn. àwọn àyẹ̀nà ọkọ̀ bá sẹ́mìnà àlì náà lọ́kọ̀ sẹ́mìnà àlì wà náà wọn tí wọ́n jọ tí wọ́n fún tó sẹ́yìn tẹ̀sí fún bàtọ́ ó di eyín ó di lọ nìyẹn wallahu ta'ala alam náà. asalaamu alaykum. wa alaykum salaam tila. dáàkùn ní ìbéèrè láti Ibrahim láti kàbí. ìbéèrè rẹ̀ ni pé ọlá wọn kà nínú Quran application kan ìpè kúlẹ̀ àwùjọ méjèèjì tí a bá kà kú tó sùn lálẹ́ ọlọ́run dáàbò rẹ̀ bo ẹni yẹn pẹ̀lú wò hmm. nínú àwọn ètò àzùyànú àti ètò ìṣetán hmm. ilé tí a bá ti kà lálẹ́ ọlọ́run dáàbò bo ilé yẹn wò nínú ètò àzùyànú àti àwọn ètò ìṣetán hmm. then tí ibi tó bá ń dùn yẹn lára tí a bá kà síbẹ̀ ọlọ́run ó mú ìwòsàn wá ìwòsàn bá bá ti ẹ̀bẹ̀ ìbí ẹ̀bẹ̀rẹ̀ rẹ̀ wá ni pé wọ́n láwọn kò kà pé kéèyàn bá gbé kọ ọmọ lọ́rùn bíi talisman ìjọ ọlọ́run dáàbò rẹ̀ bo ọmọ yẹn kò kó nínú ète àdúgbò àti ète ìṣẹ̀dá èyí tó wá ń bẹ̀rẹ̀ níbi pé ti ti pé àwọn ẹ̀sìn àwọn kìíní ìṣó wọn fi ẹsẹ̀ rinlẹ̀ nínú èkó. bẹ́ẹ̀ ni ó fẹsẹ̀ rinlẹ̀ bí ẹbí ni pé bíi talisman kọ́ ni torí ìdí ọmọ ọlọ́run yẹn ẹ̀rí rẹ̀ ní kí Abdullahi bin Umar radiyallahu anhuma

láyà obìnrin. so I have to proceed ní ti iye tẹ mu wá pé ó wà bẹ́ẹ̀ fún sílẹ̀ ó abẹ́ gbogbo àkókò wọ́n nínú nínú ìkọ́ àmà wọ́n ṣèpá wọn ọ̀rọ̀ àmàlẹ̀ mọ̀mọ́ gbogbo náà ti kọ́ àná ìwòsàn ni ó di gbogbo náà ti kọ́ àná ìwòsàn ni ó di lọ fọ́lá kàkì náà wọ́n bọ̀ tún mara yìí gan ìwòsàn ní kú gbogbo àwọn ẹ̀mí burúkú àwọn àjẹ́ kankan ọ̀rọ̀ nígbà balẹ̀ ó di náà.